tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo Ṣadépolì apá kejì ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí àmọ́ tí ẹ bá yẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ nílò láti tẹ̀ mọ́ o ìdí tí mo fi ní kí ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò ni pé tí ẹ bá ti tẹ̀ ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò láǹfààní láti kọ́kọ́ rí apá kejì sinimá Ṣadépolì bó bá ṣe ń jáde sí orí YouTube channel gẹ́lẹ́lẹ́ máa rí o àwọn òṣèré wo wálẹ̀ yìí nífẹ̀ẹ́ sí jùlọ nínú sinimá àṣà Adépọ̀lẹ̀ apá kìíní mo fẹ́ kẹ́ sọ sínú comment section tí ń bẹ ní ìsàlẹ̀ fídíò yìí kẹ̀dẹ̀ sọ ìdí kan sí méjì tó já sí ni pé òṣèré yẹn gangan náà ni ẹ fi mú sínú comment section ṣé Ọdúnládé ọmọ Adékọ́lá ni àbí Vicky Kọ́láwọlé ṣé Kàmọ́ stéètì ni ẹ àbí òkèlè èyí tó bá jẹ́nu àwọn òṣèré yìí mo fẹ́ kẹ́ ẹ sọ sínú comment section tó bá jẹ́ sínú pé Kẹ́mi-T náà ni ẹ kò ṣeré tó bá nífẹ̀ẹ́ sí jùlọ sínú comment section níbi ẹni sàlẹ̀ fídíò yìí kẹ̀sì má gbàgbé láti tẹ subscribe button kẹ́lẹ́ bá jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò kọ́kọ́ rí tó bá jáde ẹ ṣé o.